wàhálà ń bọ̀ o àjàkálẹ̀ àrùn bẹ́ sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n yìí ó kéré tán àwọn ẹlẹ́wọ̀n tíye wọn lé ní àádọ́ta dáadáa ni àwọn aláṣẹ ọgbà ẹ̀wọ̀n kan nípínlẹ̀ Adamawa ni wọ́n ti ṣàgbákò àrùn kúnà tó ṣẹyọ níbẹ̀ tí wọn kò sì tí ì mọ oògùn tàbí ohun tí wọ́n máa lò láti kápá rẹ̀ báyìí ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ló wà níjọba ìbílẹ̀ Yola South ní ìpínlẹ̀ wọn Aláròyé gbọ́ pé ṣe ni àwọn dókítà tó ń ṣètọ́jú àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún ń sáré sọ́tún sósì ní báyìí láti wá ọ̀nà àbáyọ sí àjàkálẹ̀ àrùn ọ̀hún èyí tí wọ́n sọ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa kojú irú rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún àti pé àwọn kò lè sọ kókó tàbí ohun gan tó fa àrùn kúrò náà láàrin wọn. dókítà àgbà tó ń ṣètọ́jú àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún nípínlẹ̀ Adamawa Damba Akinke sọ pé inú oṣù kẹjọ ọdún 2023 yìí làwọn ti kọ́kọ́ ṣàkíyèsí pé àrùn kúrúnà ọ̀hún kọ́kọ́ jẹyọ lára àwọn kan nínú ọgbà ẹ̀wọ̀n náà ṣùgbọ́n táwọn kò mọ̀ pé ó máa padà wá di nǹkan ńlá tápá ò ní tètè ká báyìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìwọ̀nba ìwádìí táwọn ṣe lórí ohun tó ṣokùnfà àjàkálẹ̀ àrùn ọ̀hún fi hàn gbangba pé àwọn ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan tí wọ́n kọ́kọ́ wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá káàkiri ìpínlẹ̀ náà kó tó di pé wọ́n taari wọn wá sínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ló kó àrùn náà wá sọ́dọ̀ wọn ó ní àpẹẹrẹ tí ẹni tó bá ní àrùn ọ̀hún lára máa rí ni pé ṣe lára máa yún un tí yóò sì máa họ́ ní gbogbo ìgbà tí ara rẹ̀ á sì le gidigidi lẹ́yìn tó bá ti yún un tán dókítà yìí ni ó ṣe pàtàkì káwọn tètè mójútó àjàkálẹ̀ àrùn ọ̀hún nítorí pé ó máa ń ràn káàkiri ni ó wáá rọ àwọn tó ń ṣàmójútó àwọn ẹlẹ́wọ̀n nínú ọgbà ọ̀hún pé lára ọ̀nà kan ṣoṣo tí wọ́n tún fi lè tètè kápá àrùn ọ̀hún ni pé kí wọ́n máa ṣohun gbogbo ní ìmọ́tótó nígbà gbogbo ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.